والإيمان بها لا يقال لما ولا كيف إنما هو التصديق والإيمان بها lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba allah tí a tọrọ èyí tó pọ̀ nínú ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìtẹ̀síwájú tíra àfáà ahmed bin muhammad bin hanbal tí a mọ̀ sí usulu sunna lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé fún wa wípé wọ́n ti sọ ipò tí ìtẹ̀lé sunna tó wà nínú islam ipò tí sunna tó wà lórí gbígbàgbọ́ yìí al-Qur'an ìhà tí ó yẹ kí a kọ sí ọ̀rọ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n tún wá bọ́ sí agbọ́nrin mi wọ́n ní wa mina sunna ó ń bẹ nínú asúnnàtì làzímà nínú àwọn sunna eléyìí tí ó jẹ́ ọ̀ranyàn tí wọ́n bá ní nǹkan ó jẹ́ lázìmù òun náà ní nǹkan tó ṣe wípé nǹkan yẹn àì sísàfẹ́kù nǹkan yẹn yóò jẹ́ kéèyàn ó pàdánù oore èyí tó pọ̀ láyé àtijọ́ wọlé alkiyama náà fi ní wa mina sunnati lazima nínú nǹkan tí ẹ̀sìn kó sínú. No, no lábẹ́ àlàyé ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam èyí tó dandan lórí ẹnì kọ̀ọ̀kan wa tá a bá jẹ́ mùsùlùmí tó ṣe pé tá a bá ti pàdánù rẹ̀ nínú àdìsọ́kàn wa ó súnmọ́ kó mú wa jáde kúrò ní agbo ahli sunna kódà àfọwọ́ imam ahmed bin hanbal wọ́n ní sunnatul lazima táwọn ń sọ yìí wọ́n wá mú ọ̀rọ̀ wá láti tún sọ pàtàkì ẹ̀ òun náà lè tó yẹ pé alẹ́tì mọ̀ntẹ́rọ̀ kàmínì àkọ́sùlà ẹni tó bá fi lè gbéjù sílẹ̀ nǹkan kan kọ́sùlà àìṣe ìhùn àìṣe ìhàn ẹni tó bá lè gbé nǹkan kan jù sílẹ̀ nínú àdámọ́ àwọn súnà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí lẹ́mìí ọ̀kọ̀bẹ́lẹ̀ ha yálà ẹni yẹn tiẹ̀ sọ wípé òun ò fara mọ́ ntẹ́nsọ yìí o nínú súnà eléyìí òun ò fara mọ́ wà yu'min biha ayé walam yu'min biha àbí kò tiẹ̀ wá sípa máa ń bá rí débi wípé òun ò nígbàgbọ́ sí ntàfẹ́ sọ yìí lam yakun min ahliha onítọ̀hún kò lè jẹ́ ọ̀kan nínú ahli sunna kí ni àwọn súnátù lázima èyí tí wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá lòdì sí ẹ mọ̀ sí ẹni yẹn mọ́ àwùjọ alùsùnà ẹ sì mọ́ àwùjọ àlìfẹ́rọ́kù bọ́ọ̀lá ẹ ní sì mọ́ àwùjọ àlìfẹ́rọ́kọ̀tù nàìjíríà àwọn ìjọ tí yóò là onítọ̀hún ó sì nínú wọn yóò máa wà nínú àwọn al-firqatu dalla anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹgbà wa hadith afọwọ abúrẹ́ra gbà wa afọwọ abdullahi bin umar gbà wa riwayat àti turuk mutaaddida òní hadith náà gbà wa hadithu iftiraq umma wípé umma. àwọn yahudi wọ́n pín sí ihda wa sab'ina firqa wa waftaraqat an-nasara ila thintain wa sab'ina firqa wa sataftarqu ummati ila ha ila thalath wa sab'ina firqa kulluha fi an-nar illa millatan òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam láwọn ọ̀nà sọ yahudi sọ́nà seventy one mẹ́tàléláàádọ́rin àwọn nasọ́rọ́ wọ́n pín sí ọ̀nà méjìléláàádọ́rin wọ́n sẹ̀tẹ̀fẹ̀tẹ̀rẹ̀kù ummati àwọn àlùmọ̀ tèmi náà tí wọ́n máa ṣàfihàn ara wọn sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa àwọn náà wọ́n pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin seventy three òṣìṣẹ́ ọlọ́ni kulluhum fin gbogbo wọn pátá iná ni ọ̀rọ̀ wọn jà sí àwọn àfọlùmẹ̀sìn wọn ní nínú gbogbo wọn pátá yìí àwọn míì ń bẹ tí wọn gbọwọ ná khalidan mukhalladan fiha wọn máa gbébẹ lọ gbére ó ń la wọn tó ṣe wípé ahlul bid'ah tí wọn jẹ ń bídà tí bídà wọn wá jẹ bid'atun mukaffira bídà tó sọ wọn di kèfèrí. ṣùgbọ́n àwọn kan bẹ wọn kọ fara gbanáwó nínú àwọn àlùmọ síwájú kí Ọlọ́run tó padà mú wọn jáde ṣùgbọ́n ẹnìkan ò ní lọ nínú àwọn gbogbo àwọn tí a wí àfikún ọtọ náà anabi sallallahu alayhi wa anabi ni illa wahida àwọn tí yóò wà Allah tí wọn ò ní kó òun من كان على ما أنا عليه وأصحابي. alayhi wa ashabi àwọn tó bá ṣe wípé wọ́n ṣe ẹ̀sìn wọn lórí ntí ànábì sallallahu alayhi wa sallam tánàbí fi lélẹ̀ nínú súnà ànábì sallallahu alayhi wa sallam àti ntí àwọn. sọ̀hábà tí wọ́n gbọ́yé látara anabi sallallahu alaihi wasallam tí wọ́n fi ṣiṣẹ́ ṣe sòyẹn túmọ̀ sí pé àwọn yìí nìkan ni alifirikatu anajiya man ẹnikẹ́ni tó ti wí pé mọ̀nìkítẹ́dà bisunnati rasul wa ala fahmi salafi salih. ẹni tó bá ń dúró lórí sunna anabi sallallahu alayhi wa sallam níbàámu sí àgbọ́yé àwọn sálàf tó wáyé pé n tó fi ń ṣẹ̀sìn nìyẹn irúfẹ́ onítọ̀hún yóò wà nínú al-firqatu najiya torí pé nínú títẹ̀lé súnà àti àgbọ́yé àwọn sọ̀hábà gbogbo àwọn kan tí wa ahmed bin hanbal rahimahullah tí wọ́n pè ní súnà ti láàzima ó ti kó sínú ẹ̀ sọ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbé súnátù lásìmà yìí lẹ̀ àjẹpọ̀ onítàn ti jáde kúrò níbi ma ana àléyí wa ashabi so ìdí ni tí wọ́n fi sọ wípé mọ̀ntẹ́rọ̀ kọ̀mí ni àkọsílá gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ìṣesí kan lẹ̀ nínú àwọn àṣesí súnátù lásìmà yìí èyí tí í ṣe ìntàbá pé bó ṣe yẹ kí nǹkan orí onítùmọ̀ súnátù lásìmà bó ṣe yẹ kó rí bá nàbí ṣe gbé kalẹ̀ ẹni tó bá lọ fi ìṣesí kan lẹ̀ nínú àwọn àṣesí wọ̀nyí lẹ́mi ọ̀kọ̀bẹ̀lẹ̀ ha tí ò tiẹ̀ gbà òun ò gbà ń tò wàyí pin bí a bìlẹ̀ntàsí pé yóò tiẹ̀ wá gbà gbọ́ lẹ́mi ọkùnrin àhìlẹ̀ ha ajẹ́pẹ́ onítọ̀hún ò ní sí nínú àwọn fẹ́rẹ́kọ̀tò nàìjíríà afọwọ́ ahmed bin hanbal rahimahullah wọ́n fojú winá ọ̀pọ̀lọpọ̀ àwọn anglul firaq lásìkò wọn nínú wọn làwọn jahamiya àtòríṣiríṣi àwọn èèyàn tó yẹ wípé ọpọlọ òun ni wọ́n máa lò lérí àlámọ̀rí ọ̀rọ̀ àdìsọ́kàn ìgbàgbọ́ nítorí wípé nígbà tí Islam torí pé àsìkò tí àfọ Ahmad ibn Hanbal àsìkò tí wọ́n lò gbà ó sì déédéé àsìkò al-asru al-abbasi lásìkò dawlatul abbasiya lásìkò yìí ittasa'at riq'atu al-islamiyya àwọn ìlú tí Islam ti dé ó ti fẹ̀jú débi pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gba Islam nígbà náà wọ́n gba Islam pẹ̀lú àwọn àṣà wọn tí wọ́n ń tẹ̀ lára wọn gbogbo aláàmọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà náà nípa tẹ́rẹ́jámà káwọn èèyàn máa tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ síde lárúbáwá àwọn ìmọ̀ nípa ìmọ̀ philosophy wọ́n tu sí èdè lárúbáwá púpọ̀ ní àsìkò asul abbas wọ́n encourage káwọn èèyàn máa tú èdè ìmọ̀ nínú èdè míì sí èdè lárúbáwá nígbà yìí àwọn èèyàn kojú bọ ìmọ̀ philosophy wọ́n tu sí èdè lárúbáwá débi wípé nígbà náà bó ti wulẹ̀ kéèyàn jẹ́ àfáà tó bó tilẹ̀ kéèyàn ojú ní mọ̀ tó tí ò bá ti nímọ̀ nípa fílọ́sọ́fì ọ̀rọ̀ rẹ̀ wọn nígbà wọlé tó bá ti ń sọ̀rọ̀ kan tí wọn bá ti rámi pé èèyàn ń lo nàdọ̀rìyàtò falsafiya láti lè fi púrúfù tí ń sọ ṣùgbọ́n kan sọ pé kọ́lọ̀ lọ kọ́lọ̀ rọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ̀ níjọjú nígbà náà níbi tí àwọn èèyàn gbé ìmọ̀ fílọ́sọ́fì lárugẹ nígbà náà. eléyìí ló fà á tó jẹ́ pé àwọn èèyàn ò rí ọlọ́run wí ànábì wílẹ̀ báyìí nígbà náà wọ́n lọ máa lu ọpọlọ ìròrí àsìkò yẹn oní afọwà bin olólọ́wọ́n ọba ló fi jíǹkì umma yìí afọwà ahmed bin hanbal wá dé kóyè wá wípé ntí jẹ́ islam eléyìí tó lọ́wọ́n ó tẹ̀wọ́ gbà tó bá dúró bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe báwọn sàbí báwọn náà sì ṣe ṣe wọ́n ní àwọn nǹkan tó jẹ́ súnà lázima àkọ́kọ́ nú ẹ̀ alìmánu bil qadari khayrihi wa a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àyànmọ́ àkọọ́lẹ̀ eléyìí tí ọlọ́run wa subhanahu wa ta'ala ti ó ti kọ́ọ́lẹ̀ mọ ẹnìkọ̀ọ̀kan wa ṣáájú ká tó délé ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabu ni awwalu ma khalaqa allahu alqalam àkọ́kọ́ tí ọlọ́run bá kọ́ dá òun náà ni gègé ọlọ́run wá sọ fún gègé wípé ó kùtù mú akọ gègé wá sọ pé òun ò mọ tó òun kọ ọlọ́run bá ní máa ń kọ àyànmọ́ gbogbo ẹ̀dá tá a fẹ́ dá pátá eléyìí ṣáájú kọ́lọ́run tó dá wa ní fifty ẹ́ khamsina alifisana fifty thousand years ṣáájú kọ́lọ́run tó dá wa ló ti kọ ntọ́nikàlùkù wa tá a jẹ tàbádìlẹ̀ ayé ihun tá a lè tọwọ́wọ́ tẹ̀ èyí tá a lè tọwọ́wọ́ ní tẹ̀ ihun tá a jẹ ihun tá a mú iye mímí tá a mú iye ìrìn tá a rìn iye ọ̀rọ̀ tá a sọ ọlọ́run ọba kọ́ ó sì nímọ̀ nípa ẹ̀ ìgbàgbọ́ lórí eléyìí ọ̀ràn ìrìn ló jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú iṣẹ́ tí ọlọ́run bá fún ànábì sallallahu alaihi wasallam nítorí pé tọ̀lẹ́dì la yu'minu bil qadar laysa min ahli sunnah gbogbo ẹnikẹ́ni tí ó bá ti nígbàgbọ́ nínú qadar kò sí nínú ahli sunnah nígbà ń pè ní qadar nǹkan tí tabaníkà wọnú ìgbàgbọ́ Yorùbá Yorùbá nígbàgbọ́ nínú táǹkù ní qadar yorùbá nígbàgbọ́ nínú tí à ń pè láyànmọ́ àmọ́ ọ̀nà tí yorùbá nígbàgbọ́ ń bẹ ó yàtọ̀ sí ọ̀nà tí wọ́n fẹ́ kí àfinígbàgbọ́ náà yorùbá nígbàgbọ́ wípé n ti ń jẹ́ kádàrá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba ó ti fi síbi orí ìgbàgbọ́ yorùbá nìyẹn. pé ìgbà tí ọlọ́run dẹ́dà Ọ̀rúnmìlà òun lọ́wọ́ àmọ́ orí ọwọ́ àmọ́ ọmọ ó lè kalẹ̀ bàtọ́ wà mọ orí nǹkan ọlọ́run wá fàṣẹ sí pé orí owó lélẹ̀ orí olóṣèré orí kó bímọ orí kọ́mọ bímọ orí ká máa sì ní tó bá ń lé olè olè yìí orí ọ̀sẹ̀ òwú ẹ̀ bẹ́ẹ̀ orí eléyìí kọ́ eléyìí ẹnjẹ ọmọ ẹlò ní ọfẹ ọhún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yorùbá nígbàgbọ́ wípé ọ̀run mi là ló sà mọ ìgbà tó oníkálukú wa fẹ́ máa bọ̀ láyé oníkálukú wa lọ ń gbé tiẹ̀ mbẹ ni yorùbá fi ní orí làbá bọ àbá fò sàálẹ ó wá tún lápá nínú ọ̀rọ̀ wa náà olùfẹ́ yíyà pa orí mi lọ yọ mí kò ní sọ pọ́lọ̀ lọ yọ mí ìgbàgbọ́ yẹn ń lapa nínú ọ̀rọ̀ tá a máa ń sọ̀rọ̀ obìnrin mi yóò fẹ́ yóò fẹ́ di irun yóò lọ fẹ́ lọ tún ẹlẹ́dàá òun ṣe abẹ́ẹ̀kọ́ so yẹn túmọ̀ sí pé ìgbàgbọ́ Yorùbá lórí kádàrà Yorùbá gbà wípé àyànmọ́ wà á tó wá lóòótọ́ ṣùgbọ́n náà tí àwọn fi nígbàgbọ́ nú ẹ̀ wọ́n gbà wípé Ọ̀rúnmìlà ló mọ orí Ọlọ́run ló sara Ọ̀rúnmìlà ló mọ orí oníkálukú lọ́wọ́ ló ń gbé orí oríṣi ẹlòmíì yóò gbé kékeré ẹlòmíì yóò gbé ńlá ẹlòmíì yóò. tẹ́nìkan bá wá ṣiṣẹ́ kan tí ò rí ṣe tí ń dààmú wọ́n wà ní kọ́ lọ kọ́ lọ béèrè lọ́wọ́ orí ẹ̀ nàám wọ́n ní kọ́ béèrè lọ́wọ́ orí wọ́n wà lá orí olùsí ló mú wá brother ẹbí ẹ̀rún mìlá bóò lẹ sí bá a lè yí orí olùsí ń padà sọ ń tó burú àwọn àgbàgbọ́ yẹn nìyẹn ẹnikẹ́ni tí ó bá nírú àwọn àgbàgbọ́ yìí lẹ́yìn sàmìnà àhẹ́sọ̀nà kò sí nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní tòótọ́ èyí tó gbajúmọ̀ nínú àṣà tiwa ni nípa kọ́dọ̀ àmọ́ èyí tó gbajúmọ̀ lásìkò àfáà wa Ahmad bin àwọn ènìyàn wọ́n nígbàgbọ́ nígbà náà àwọn kọ̀dàríyà wọ́n pa àwọn kan ní kọ̀dàríyà àwọn gbà yìí pé tí dáadáa bá ṣẹlẹ̀ ọlọ́run tí nǹkan tí a fẹ́ tó bá ṣẹlẹ̀ èṣù ọlọ́fà yẹn àbáfọwọ́fà ara wa ọlọ́run ò ní mà sí ìyẹn ìdí nìyí tí a fọ Ahmad bin wọn al-imanu bil qadari khayrihi wa sharrihi. agbọ́dọ̀ nígbàgbọ́ nínú kádàrá táǹkù kádàrá khayrihi wa sharrihi yálẹ̀ èyí tó dáa àbí èyí tó jẹ́ kọ̀ọ̀kọ̀ agbọ́dọ̀ gbàgbé kullun gbogbo ẹ̀ pátá kò sẹ̀yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala a sì gbọ́dọ̀ gbà wípé kì í ṣe pọ́ọ̀rùn mìlá kankan lọ́mọ orí kankan tó dá wa. òun lọ́lọ́run ọba ti kọ gbogbo ẹ̀dá tí òun ó dà pátá ọlọ́run ti kọ akọ́lẹ̀ ó ti kọ kádàrà ntí oníkálukú òjò ọlọ́run wa kullu shay'in ahsaynahu fi imamin mubin ọlọ́run gbogbo nǹkan pátá àti kọ sínú ìwé takàndá èyí tó ṣe kí ni o èyí tó fojú hàn tí nǹkan kan ò rújú ń bẹ fi lawhil mahfuz ọlọ́run ti kọ síbẹ̀ gbogbo bó ṣe ìrìn àjò rẹ pátá ó ti wà nínú mọ́ ọlọ́run subhanahu wa ta'ala kì wá sí kọ́kọ́ ọbẹ̀ nìkan iye ọ̀rọ̀ tó sọ láyé ọlọ́run ti kọ́ ọbẹ̀ ó ti mọ̀ iye oúnjẹ tó jẹ ìdúnyìn tó jẹ́ pé tó bá ti jẹ èyí tó jẹ ẹlòmíì ó fi òkèlè míì sẹ́nu yóò padà pọ̀ òkèlè tí fi bá kí torí pé òkèlè yóò sí nínú èyí tí ó jẹ gbogbo ìrìn àjò ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ti parí gbogbo ẹ̀kọ́dà a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú eléyìí a sì gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ẹ̀dá ọlọ́run kan kò lè yí kádàrá ntọ́lọ́run ti kọ fẹ́dà kò lè yí padà a sì tún gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ wípé ẹ̀dá ò lè pa kádàrá dà wọ́n kà lè fọwọ́ ọ àbúsẹ́yìn láàlá yorùbá wọ́n mú ẹ lórí wọ́n tún yọ gbọ́rọ́ àwọn náà náà ní ẹ̀dọ́ òlé pa kádàrádà àmọ́ òwò wọ́n lè fọwọ́ àgùsẹ̀ nǹkan kan náà ní ẹ̀dọ́ fọwọ́ àgùsẹ̀ yìí kò tó padà ṣùgbọ́n tó rú wọn lójú ni wípé laysa lahum huda wala kitabun munir yorùbá kan ń lu ọpọlọ náà ni kò sí ọ̀nà ẹ̀mọ̀ kankan kò sí tírà kan tó wá látọ̀dọ̀ ọlọ́run tó tọ̀ wọ́n sọ́nà ìdílé yẹn tó ní alukur'an tó ní sunna anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ti jẹ́ kó yé wa gbogbo èyí táwọn bí n sọ pé fàwọn aago sẹ́yìn nínú kádàrà náà ní kíni o inú ẹ̀ náà lọ wa. anabi musa alayhi salatu wa salam ìgbà tí wọ́n bí anabi musa fìràún òun ti ó ti gbọ́ láti tẹnu àwọn adájú gba rẹ̀ wípé wọ́n bí ọmọkùnrin kan oní ọ̀la rẹ̀ délẹ̀ gbogbo ọmọkùnrin ti pa ìyá ìyá musa ńgbà tí ó bímọ ni kó bí obìnrin ńgbà tí ó bímọ bá ni ẹ̀yìn pa ọlọ́run wá ní kí ó lọ ka àpótí kó gbé ọmọ síbẹ̀ kó sọ sínú ọ̀dọ̀ ọmọ bá ń bẹ̀rù kí wọ́n má pa ọmọ aṣọ ọmọ kan sínú odò kó yé ọlọ́run ní ẹ̀mí rẹ̀ náà mì ṣùgbọ́n àwọn ọlọ́run là ń mú dúró ó sì ọmọ yẹn sínú odò fìràánù tí wọ́n ń gbé ọmọ yẹn sá fún gan-an ilé fìràánù gan-an ni odò gbé ọmọ lọ nìyọ́kadìyà amọ̀ràn. كان مفعولا ولم أبوبا الأكبر باتو دي پر فتحنا كل قاقا ما قاقا موسى سبب في فعل سا سيد إياه فعول تو بما عسى أن نتخذه ولي ألف سبب táwọn náà bá wà lọ́dọ̀ bí iye ọmọ ojú ẹ̀ pa àwọn irú ilé kò lè jẹ́rú ọmọ ilé ọgbọ́ musa musa tó wá ń gbé nínú ilé faraon nítorí gbé ìgbésí ayé ọmọ ọba wọ́n fẹ́ fún musa lọ́mú gbogbo ẹni tó ń fún lọ́mú kò gbọ́ ọmọ ẹni kankan àfìgbà tí wọ́n lọ mú ìyá rẹ̀ wá wọn sọ fún òun lóbi ọ̀nà obìnrin ìbáyà tó bá sì fún yóò mú gbàtọ́ fún musa lọ́mú ẹ̀ẹ̀kan ìyá ń gbọ́nà bá tún gbé ààfẹ́ ọba bá tún gbádùn ó ń tọ́jú ọmọ fìrà ọ̀nà ẹ wọlọ́ lẹ́yìn ọ̀rẹ́ mi ìtọ́lọ̀ ni ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni fìrà ó ń fi àwọn ọmọ Israel bànú Israel ó ń fi ìyà wọn ó sọ pé ọmọ àtọ̀hún ìwà ni wọ́n ẹ̀rú wo yìí sára mísírà gbogbo àná sì mọ ìtàn báwọn ọmọ israẹli wà dédé mísírà látàrí ànábì yusuf alayhi salatu wa salam ànábì yusuf ọlọ́run fi hàn pé yóò ju àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ ṣùgbọ́n àwọn èèyàn wọn ni láyé bóòlù ti fẹ́ ju àlọ́ kò tó jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ di kádàrà wọ́n fẹ́ di lọ́wọ́ láyé mọ̀ àwọn gan ni ó jẹ irin iṣẹ́ tí n tó fẹ́ kó ṣẹlẹ̀ ó fi ṣẹlẹ̀ sọlá olùdíjẹ́ pé tí ọ̀rọ̀ àwọn pé ẹnìkan ò lè yí kádàrá padà nítorí kí wọ́n sọ ni pé wọ́n yà lẹ́rìn iṣẹ́ tí kádàrá ò fi sẹ́ni. ẹni tó yẹ fún yẹn ṣé wọ màá sì tẹ̀ ọdún lẹ́nu iṣẹ́ ó sì di òfin ọba fún wẹ̀. dídádó tó dádó lẹ́nu iṣẹ́ òun lọ́lọ́run fi ṣe sábà bí oríire fún bóyá tí mo bá dá ni ìtọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ sí i ní dáadáa kò ní kò ní tẹ̀lé wọn táwọn ẹ̀gbọ́n Yusuf fún ọba ṣe kì í ta rẹ̀ anabi Yusuf kò ní dara Misra kò ní dọba kì í ta táwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe wọ́n sọ inú kànga wọ́n sọ sínú gbá wọ́n sọ sínú àwo òun ló fi padà domi sọ̀rọ̀ àti gbogbo àdánwò tójú rẹ̀ kàn ó padà wá di kíni o ó padà wá di ẹni tí ń mójútó ètò ọrọ̀ ajé àti pàṣẹ rẹ̀ yẹn ló fi wá ránṣẹ́ sí bàbá àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ ó wá kún àwọn sí kíni ó kún àwọn sí misra. látara wípé iṣẹ́ tí Yusuf ṣe nínú ilẹ̀ misra iṣẹ́ ribiribi ni àwọn ará misra wá ń fi rẹ̀spẹ̀tì yẹn wo gbogbo àwọn tó bá ti jẹ́ fámìlì Yusuf láyé fi gba àwọn bani Israel ní misra ṣùgbọ́n gbà tó di àsìkò Fáráò ti Musa òun sọ pé ah, àtọ́rìn wà láwọn ilé ẹsẹ̀ ń fún ẹ lọ́dọ̀ báyìí ẹ̀yà ẹ̀sọ́ wọn dẹrú ẹ wá wò ó nítorí kí àwọn bàánú Israel kún wọn wá là ọlọ́run wá tún ló Musa dìde sọlá ìfìlẹ̀ mọ̀ wípé lèyàkùdìyà amúran kánà mọ̀ fọwọ́lá gbogbo tọ́lọ̀ ń bá ti fẹ́ ṣe ó ti parí ẹ̀ kò sí ẹnìkan ọ̀ọ́yà jẹ́ irinṣẹ́ tí nǹkan yóò fi rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi bá òun lòún ṣe kíní kan fún òun ṣe jàǹbá kan fún tí nǹkan kan fi ṣe ọkàn jù ni bó o ṣe nǹkan náà nǹkan yẹn ó ṣẹlẹ̀ sẹ́yìn. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dá dáadáa ó dá ìdá dáadáa ajra Allah subhanahu wa ta'ala alkhair ala ibadihi kama yujri asharra ala aidi ibadihi ọlọ́run dá dáadáa a sì mọ ẹni kí dáadáa wáyé látọwọ́ ẹrú sin rẹ̀ kéèyàn ó lè tara rẹ̀ sórí rẹ̀ ọlọ́run dá burú a sì ní ká burú wáyé látọwọ́ ẹlòmí kó lè tara rẹ̀ sórí rẹ̀ lẹ́yìn tó kọ́tọ́ lọ́n bá lọ́n sábàbí dáadáa náà gbèsè ayé ọmọ làkejì mọ́ dúpẹ́ fọlọ́ bọ́lọ̀ rẹ̀ bá lù yóò lẹ lómi ẹni tó bá sì lọ́n sábàbí aburú nínú gbèsè ayé tẹlómi ó dáràn wájú ọlọ́run subhanahu wa ta'ala. òdì ìdẹ́wọ́jẹ́ wípé àti àti dáadáa àti èyí tó kù díẹ̀ kò sí kankan tó jáde kúrò nínú ìmọ̀ ọlọ́run subhanahu wa ìbéèrè wa ni wípé nígbà tá a ti wá mọ̀ wípé kádàrá ó ti wà báwọn ká má àbẹ́ ẹ̀kọ́ ìròrí àwọn kan tunu àwọn ìròrí tún bí mọ́sí àbí mi gbogbo nta ń ṣe ọlọ́run ṣe bí a máa ṣe náà ní kò wọ́n àdúrà kankan bó o bá sórí rẹ ọlọ́run ti lọ bó o sórí rẹ ẹ kórìí ibú ọlọ́run náà ló máa sórí rẹ àwọn àbá ọ̀tún ni la aqidatuna bayna al-qadar wal-jabar bayna al-qadariyya wal-jabariyya àyèsè qadariyya àyèsè jabariyya àwọn jabariyya làwọn tó gbà yìí pé gbogbo nta bọ́lọ̀ ń gba àwọn àṣìnà ẹni tí ọ̀ṣẹ́ ọlọ́run ẹni tí ń ṣe ọlọ́run tí mutí ọlọ́run tó fẹ́ kọ́ máa ṣìnà ọlọ́run ló ran gbogbo ẹ̀ la. àtúgbọ̀dọ̀ nígbàgbọ́ àgbọ̀dọ̀ tún gbàgbọ́ lọ bí àgbọ̀dọ̀ kó kádà ayé lọ bẹ̀ wọ́n. kéèta ló sọ fẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni ihris ala ma yanfa'u wasta'in billahi fala ta'jiz òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo nǹkan tó bá ti rí pé yóò ṣe ọ láǹfààní ihrus ala ma yanfa'u gbogbo tó bá rí pé yóò ṣe ọ́ láǹfààní nínú àlámọ̀rí ayé ànábì ní mójútó gbogbo tó bá rí pé yóò ṣe ọ́ láǹfààní nídìí ẹ̀sìn ànábì ní mójútó wasta'in billah lásìkò tó o bá sì ń mójútó gbára lé ọlọ́run wá ràn lọ́wọ́ lọ ọlọ́run fẹ́lẹ́ àtàwọn mọ̀ sí kagara ẹ̀rí pélé yìí ó ti jẹ́ ká mọ̀ pé kì í ṣe jábà ntọ́ ọba ti di pé àǹfààní wà ń bẹ gbìyànjú má sọ pé kádàrá ti gbẹ gbìyànjú lérí ẹ̀ ọ̀fẹ́ bímọ olóòní níyàwó bọ́lá ń bá kádàrá kó bímọ láyé ó kó bímọ. al-akhadhu bil-asbab la yunafi al-qadar ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti mọ̀ pé kádàrú ti wà òun náà òun ló tún gbẹ wá ló ń gbẹ pé ká gbìyànjú tó bá wá gbìyànjú tí nǹkan tó wá ń fẹ́ òun pẹ̀lú gbogbo gbìyànjú rẹ̀ tí ò bá wá bọ́ sí i wàlá tẹ́kùn law fa'altu kádà làkàna kádà wàlá kìí kul qadar Allah wa ma sha lẹ́yìn ìgbà tó o bá ti gbìyànjú tọmọnìyàn tí ẹnikẹ́ni tí ń bá ń fẹ́rú àǹfààní bẹ́ẹ̀ ti ṣe tó wá sí pé papọ̀ náà ló padà wá já sí ànábìnrin má wàá kábàámọ̀ ẹ̀kọ́ ìbásímọ̀ kí n ṣe báyìí ànábìnrin má sọ bẹ́ẹ̀ nǹkan sọ ni pé qadarullah wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ti gbẹ nǹkan bá sì wọ ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ ṣe. so olóògbé jẹ́ pé aqida ahli sunna wal jama'a lórí ọ̀rọ̀ kọ́dàrú òun náà ni pé a gbìyànjú lórí nta ń fẹ́ ìyẹn ló bí àdúrà wàá bọ́ a ṣàdúrà a bẹ̀ lọ́hùn ọlọ́run kaba ẹni mo fẹ́ nǹkan báyìí mi ò fẹ́ tó bá wá bẹ̀ lọ́hùn tó gbìyànjú lórí nǹkan tó ṣe gbọ́dọ̀ ẹ kó ṣe tí nǹkan yẹn ò bá tún wá bọ́ sí bó ṣe fẹ́ mọ́tò bẹ́ẹ̀ àti ṣàdúrà ṣàdúrà wọ́n lè àtẹkùn ìgbàlè má sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan dára ọ̀la àmà bó ṣe wú ọlọ́run kúrin náà lórí torí pé gbogbo ìgbà ìlú ẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò náà ló ti ṣeun. bóyá kórí bọ́lá ń ṣe fẹ́ kórí olólóore fún ọ tí wọ́n mọ̀ wallahu ya'lamu wa antum la ta'lamu. ọlọ́run àṣà an tuhibbu shay'an fahuwa sharrun lakum. ìgbà mi gbẹ ẹ máa fẹ́ nǹkan kan pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí mi ó sì jẹ́ pé aburú ló wà bẹ́ẹ̀ fún wa lillahi al-mathalu al ọlọ́run ló ní àpèjúwe tó ga jùlọ lápèjúwe ẹni tí ó ń rìnrìn àjò ọwọ́ adé mọ́tò park ìgbà tó dé mọ́tò park ó ti jókòó nínú ọkọ̀ tí pẹ́ èrò òdìdẹ̀kún àsìkò tó rò wá jọ náà kú sí wọn bá wá pè mí ní mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ ó bá dìde. ibi tí sì ń lọ ó gbúdọ̀ tètè débẹ̀ tó fún wọn ní táìmù báyìí ló gbúdọ̀ débẹ̀ tí ọba ti débẹ̀ iṣẹ́ ni wá lọ wọn ní sẹ́yìn ọ̀bọ̀n wọn lọ́wọ́ ló fi tètè jí kò lé àsìkò tó lọ kírun kó tó dé ẹnìkan tó jẹ́ bí alágbára ní gáràjì ọba bọ́sáyé nígbà tó ní wọn bá ní àwọn fẹ́ẹ̀ má bínú ṣáàmán ní iná ṣòro yẹn síbẹ̀ so sẹ́wọ̀n kí yóò tún ẹ̀yẹ̀ tó lọ tó ọ wá rò wípé kí ló ń fẹ́ lọ mọ́kàn tó débi tó ń lọ gan àsìkò yẹn ó ti kọjá lọ ó sì fẹ́ lọ́n tọ́lọ́ náà ló ń lọ sí iṣẹ́ yóò tún lè bọ́ ọmọ lọ́wọ́ iṣẹ́ náà bọ́ ọmọ lọ́wọ́ má jẹ́ pé àwọn orí ọ ẹlòmíì ti wá o má jẹ́ kọ́ lọ nìyẹn pẹ̀lú wíwá àdúrà tó ṣe sẹ́wọ̀n kí nínú ẹ̀mí rẹ̀ ntí ó fẹ́ rẹ̀ ló sádùn àti àgbàgbà ó sì á jẹ́ pé àsìkò tó ń kájú lọ tó ń lọ kí n pẹ̀lú mi tó da ààyò kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó má fi sọ̀rọ̀ sọ wa kọ̀bá kó lásìkò yẹn nígbà ní ọkọ̀ tó lóyún o ó ní ásídẹ́ǹtì o ó sì jóná gbogbo àwọn tó wọn bẹ̀ ló jóná pátápátá bó ṣe gbọ́dọ̀ tí wọ́n sọ kọ́lọ́ ń fa ìdáhùn sẹ́yìn bó tó kọ́ sọ pé sádùn àti ìgbà báyìí nígbà tí ìró yìí bá dé tí bọ̀ rẹ̀ kí ni ó dún alhamdulilayi ọlọ́run mọ̀ dúpẹ́ o ẹ wọ́n mọ̀ yẹn. jọ̀mọ́ ẹ̀ wá mọyé èyí tí ń ṣẹlẹ̀ báwọn nígbà tó lọ́wọ́ ti fi dàkejì rẹ̀ hàn wáhùn ó do àwọn gbà. bí yorùbá ti gbọ́ kọ́dà yìí dé lẹ́wọ̀n yẹn èyí ó máa dààmú láyé rẹ̀ ní máa jáwọn èèyàn máa dààmú nìsín ẹlòmíràn ládùn àwọn gbà àdúrà rẹ̀ gán gbàjọ ẹni tó lọ báyìí lọ ìwọ ọ̀ma ni àwọn èèyàn sọnù púpọ̀ lórí ọ̀rọ̀ kọ́dà àwọn afáàní alakọ́dàrú sírù min asrarullah àṣírí tó pamọ́ nínú àwọn àṣírí tó lọ́wọ́ tó pamọ́ nínú ọ̀rọ̀ kọ́dà àdìtúni ntòlè làyàn bẹ́ẹ̀ òun náà ní kéèyàn ó ságbà fọlọ́ làáfọ̀ àwa ahmed muhammed náà fi ní al-imanu bil qadar khayrihi wa sharrihi ká nígbàgbọ́ nínú kọ́dà èyí tó dáa ni àbídà kejì ẹ̀ wà tasdiqu bil ahadith gbogbo àwọn àhàdísì tó lálàáfíà tó wáyé lórí ìnígbàgbọ́ nínú kọ́dà àgbọ̀dọ̀ gbàgbọ́ nínú ẹ̀lẹ́ tánà sallallahu alaihi wasallam anábìnrin ilà ayélu ahadukum hatta yu'mina bil qadar àbí afar kan tó wá lérí ẹ̀ náà pẹ̀lú ayélu ahadukum hatta yu'mina bil qadar ẹnikẹ́ni nínú yín ẹ̀ tí lè donígbàgbọ́ òdodo ó dìgbà tẹ́ ẹ bá nígbàgbọ́ ẹ̀nà kádàrà torí pé alakọ́dàr rúkùnà min àrìkánì ìmán orígun kan lọ́jọ́ náà àwọn orígun ìgbàgbọ́. wàtàsídẹ́kùn àhàdé ìhìfì agbọ́dọ̀ nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn ọ̀rọ̀ tánàbí sọ lórí kádàrà ẹ pé nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti dé ká gbọ́ wípé sí nǹkan tí ó ń yí kádàrú padà bákan náà àdúrà ṣíṣe ó ṣe pàtàkì o ẹlòmíràn gbọ́ ti ẹ̀yìn ní ibi kádàrá ti gbẹ kò nídìí àdúrà kankan là ọlọ́run ọdọ ó ní ọ́sítẹ̀jì ọ̀làkùn ọlọ́run ẹ̀pọ̀ mi màá jẹ́ pẹ̀lú ọlọ́run ló pa wá láṣẹ ká pè ọ́ nínú kádàrá náà ni pé ọlọ́run ó fún ọ nígbà láàyè kọ ṣàdúrà torí pé ọlọ́run fẹ́ ṣe nǹkan kan fún ọ. sọlẹ́ fi jẹ́ pé àgbọ́dọ̀ ṣe kí ni o àgbọ́dọ̀ mọ bẹ́lọ́n lórí àwọn àlámọ̀rí wa lórí nǹkan tá à ń fẹ́ ká sì tún mọ bẹ́lọ́n kó là níbi àbúrò tí a fẹ́. wal-iman biha ay wal-iman bi hadhihi al-ahadith kì í ṣe gba àdìsí yẹn lódodo nìkan ká tún nígbàgbọ́ ọ̀kúnrẹ́rẹ́ lórí àwọn àdìsí yẹn láàyò kọ́ọ̀lù tó bá ti ń sọ̀rọ̀ nípa kádàrá ẹni tó bá gbàgbọ́ yé mẹ́nájà alùsùnà wọ̀lìjàmá wọn kì í sọ wípé yímà kí ló dé tọ́lọ̀ fún wa sí báyìí àmì àgbàgbọ́ yé kádàrá ni ọlọ́run ti wá ara lọ́gbọ̀n lẹ̀ tó fàbúrò lọ́wọ́ wọn láàyò kọ́ọ̀lù yímà òwúrọ̀ rẹ̀ kí ló dé tó fi wá síbẹ̀ la àìsọ bẹ́ẹ̀ wàlà kẹ́yì àyèsí sọ pé báwo ló ti wá jẹ́ tọ́lọ̀ ń fi wá ṣe báyìí là àyèsọ bẹ́ẹ̀ o innama huwa tasdiq wal iman biha àgbà lódodo bọ́lọ̀ ń ṣe fẹ́ náà ni a sì nígbàgbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ńlẹ̀ àyèsọ pé èyí ṣe tọ́lọ̀ ń fi ṣe léyìí ìmọ̀ ṣe léyìí nínú àmì àìnígbàgbọ́ nínú kọ́dà wọ́n lè lọ ìrìnàmọ́tẹ́lẹ̀ ààrẹ tí àyè tí ẹ pé wá pé èyí ṣe tá a fi ṣe bẹ́ẹ̀ àti ẹni ronú bẹ́ẹ̀ gàárò kò tó ṣe ká sí náà lásìkò mi ò ní ah, ṣe tẹnìkan lówó tẹnìkan tó lọ sí ẹnìkan ṣe bímọ tẹnìkan ọmọ ní bí oka ká gàdá ọlẹ tiles mọ́ o tún fún lọ́fíńdọ̀ olóòórùn síbẹ̀ ó tún tún ṣe lọ́sọ̀ọ́jì gbẹ̀mẹ̀ tálejò bá dé ibẹ̀ làlejò ó sí. nínú ilé náà yàrá náà ní tọ́lẹ́tì àbẹ́ẹ̀dì yàrá ìgbẹ́lẹ̀ ń fa síbi tiẹ̀ ọ̀n yà gbẹ́bẹ́ gbẹ́pọ̀ ẹ lọ gbẹ́pọ̀ síbẹ̀ ọ̀dà ẹ kó síbẹ̀. tó bá yẹ pé kíṣìn fẹ́ pé tọ́lẹ̀tì náà lè sọ̀rọ̀ ni kí ló ń ṣe ẹ̀ṣẹ̀ wo ló ń sẹ̀yìn bàbá tó jẹ́ pé gbígbẹ́ wá ní ọ̀rọ̀ tòun kàn kí ni sitin rúùmù fi sórí tóun náà fi sórí sóòrò nípa ọ̀sàfòsírí nàám walillahi al-masalul a'la bó láti wá fẹ́ mọ kọ́ṣọ̀n ọlọ́run ẹ̀ ó sì wá ilé ìsáà nílọ ilé mọ́ nílọ àtẹ̀ntóní àtẹ̀ntóní tá ló ń wọ́n àti títí rúùmù àti tọ́lẹ́ẹ̀tì wọ́n ló eléyìí ni mo fagbọ sí eléyìí ni ọmọ ẹ ẹ wọlé ọyọ lẹjọ náà àti òsì níta ìgbẹjọ ọyọ ẹgbẹ ẹwọdọ ẹwọdọ lọyọ àgbẹbẹ o òsì ní sọ̀rọ̀ kábọ ìṣiṣẹ nínú kàrọ àgbẹbẹ àbẹ ẹkọ ó yẹ kí ó yẹ kí tọ́lẹ̀tì náà yarí ọyọ àkílódé àìgbẹsẹ oṣù ajẹgbẹgbẹ lọ́kàn náà rọ tọ tán bá dúró lèmi kílódé òun yàgbẹ́ sí bí ọ sọ pé mm, mm, mm, ibi ló ṣe dédé tọ́lẹ̀tì ìgbẹ́ la gbọ́dọ̀ máa yà síbẹ̀ o ó yí ọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó yí ọ lọ́run subhanahu wa ta'ala ju gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà lọ tó fi ní kẹ́nìkan ó ní tó fi ní kí wọ ẹnìkan máa ní tó fi ní kẹ́nìkan ó rí jẹ tó fi ní ìwọ ọlọ́mọ àtọ̀rọ̀ lọ́dọ̀ ilé ibi tá a fi àrísìkì tiẹ̀ sí mi bọ́lọ́n bá sì ṣe tó nǹkan kéèyàn ó gbàgbẹ́ torí pọ́lọ́n ọba kì í sọba alábòsí mélòó mélòó lẹni tí ń ṣe bọ̀ yìí lánàá táwọn ọmọ tó wá bí tó wá di ẹni àpótí lọ́la mélòó mélòó lẹni tí ń bọ̀ tí lẹ̀ ń rọ́ táwọn ọmọ rẹ̀ padà dẹ́rọ ayé lọ́la ọ̀tílẹ̀kẹ́lẹ́ ẹ̀yẹ amúnudà awúlò ààrẹ nọ́ọ̀sì ọlọ́run ní bó ṣe rí à ń yí kiri ní kì í ṣe ibìkan ní máa dúró sí. wallahu a'lamu wa antum la ta'lamun. oyi yé kò yé wa ṣèdí ní pé ìgbàgbọ́ wa nípa kádàr bọ́lọ́run bá ti wá sàánú rẹ ọlọ́run ṣe ọ ní mùsùlùmí ọlọ́run ṣe ọ lákìrún ọjọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ṣe ọlọ́run tó pé ìwọ lòun fi bọ́ ọ̀sán a ò sì ní kọ́ṣán ọlọ́run pé èyí sì tó fi ṣe báyìí a sì tún máa bẹ lọ́hùn pé kọ́lọ́run ọba kó mú wa dúró lórí dáadáa kó là wá níbi aburú èyí àti èyí tí a mọ̀ so eléyìí orígun kan ló jẹ́ nínú orígun ìgbàgbọ́ ahalùsùnà jama tá a gbúdọ̀ gbọ́ yé báyìí bí ṣe sọ tá a gbúdọ̀ gbọ́ yé ẹ bá wọn sọ hábà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ yé èyíkéyìí nínú àgbọ̀ tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí وتجاري كرن وحبوي أهل السنة والجماعة في القدر وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك